all right my people mo go watch the video to see wetin really the apple for inside the video my people. pé ó possible Ti a bá gbé àwọn ìgbésẹ̀ tí ó jẹ́ ká But bọ́tà bá ti tètè gbé àwọn ìgbésẹ̀ tó yẹ ká gbé ní ara àwọn ìgbésẹ̀ tá à ń ṣe nísìnyí tí a fi ń bára wa sọ̀rọ̀ ní ojoojúmọ́ tí a fi ń ṣàlàyé pé lótìtọ́ lódodo ọ̀pọ̀lọpọ̀ lè ní àwọn ọ̀fẹ́ kí nàìjíríà kó pín nítorí pé we are better to be together gẹ́gẹ́ bí ìlú kan àmọ́ tá a bá gbé yẹ̀wò tá a gbé sọ́tún tá a gbé sósì ìbéèrè tó yẹ ká bira wa ni pé ǹjẹ́ nàìjíríà gan tí à ń sọ pé kó má pín kí ni ìwúlò nàìjíríà gan ní àgbáyé kí ni àǹfààní nàìjíríà àti àwọn tí wọ́n ń pera wọn ní ọmọ nàìjíríà kódà ẹni tó jẹ́ ọmọ nàìjíríà tí ó wà ní ìta wọ́n máa fún ní wọ́n fún ní ìtàlẹ́pè ní recommendation tó dáa nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà tó wà níta tó ń ṣe dáadáa ìlú tó wà ló fún wọn ní opportunity kò ń ṣe pé nàìjíríà yẹn gangan so if anybody tells you that I am a Nigerian and I live outside kò ń ṣe nìyẹn gangan ní kò ń ṣe nàìjíríà yẹn ni wọ́n respect lára ẹni yẹn tí kò bá ń ṣe ọgbọ́n àti ìmọ̀ tí ẹni yẹn ní but nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tí à ń sọ fún pé nàìjíríà kò ní ní ìwúlò kankan tá a àwọn ẹ̀yà tí à ń pè ní fúlàní àwọn náà láwọn tó ń bá wọn sọ̀rọ̀ wọ́n láwọn tó ń fún wọn ní ìmọ̀ràn wọ́n dẹ̀ láwọn tó ń fún wọn ní bó ṣe lè gbé ọ̀rọ̀ kalẹ̀ àti ntó ẹ̀kọ́ ṣe for sixty years or thereabout they kept using every other ethnic groups tó wà nínú Nigeria against àwọn ẹ̀yà ethnic group yẹn but nítorí pé àwa rò pé we are all one àwa rò pé ìkan náà ni gbogbo wa so everybody were calling themselves I am a Nigerian but they not never believe in one Nigeria But they were so smart that they were very, very cunning by giving everybody the false hope that we are all in the same country. Ìlú kan ni But what we did not know is they were running a different operation nísàlẹ̀ lábẹ́lẹ̀. So when you say I am a Nigerian, the North do not believe in Nigeria, the North does not agree that they are Nigerians. They believe that they are Muslims and they are from the northern part of Nigeria. But an average Yoruba man, a sọ I am a uh, an average Yoruba man, a sọ fún yín, ọmọ Nàìjíríà lòun, òun ò dẹ̀ fẹ́ ní ṣe pẹ̀lú Yorùbá. ìyẹn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣe assume tó ń fi assumption sí pé Yorùbá ni wá àmọ́ ẹ̀ eh, Nàìjíríà làwọn but lótìtọ́ lódodo kò sẹ́ni kankan tó ń jẹ́ Nàìjíríà tí kò bá ń ṣe pé àwọn ìlú tí à ń pè ní Britain God bless the Queen as she is now ninety six years old today or thereabout bọ̀tẹ́ bá lọ wo Genesis ìkà tí àwọn òyìnbó ṣe fún àwọn forefathers wa we should not even accept Nigeria gẹ́gẹ́ bí ìlú kankan mọ́ nítorí pé two hundred years ni àwọn ẹ̀yà aláwọ̀ funfun tí à ń pè ní òyìnbó tá ń pè ní British Empire ni wọ́n fi wá síbi tá ń pè ní Yorùbá Kingdom nígbà tó dọ́dọ̀ wa wọ́n wá gẹ́gẹ́ bí ṣẹgbẹ́ni tó ń sọ̀rọ̀ yẹn nísìnyí ṣẹ́rí pé èdè wọn ló fi ń sọ̀rọ̀ kò sọ English ṣe ń gbọ́ èdè yẹn lẹ́yìn nítorí pé ẹni yẹn ó prefer èdè ìlú ẹ̀ dàn pé kó máa sọ English ẹgbẹ́ èdè yẹn tó ń sọ lẹ́yìn eh, ẹ wá imagine in one thousand years lẹ́yìn ìgbà tí gbogbo wa bá ti dàgbà tá darúgbó tí a rebi tí àgbà ń rè káwa máa wá gbọ́ pé ẹ̀yà Yorùbá ò sí mọ́ láyé ọ̀pọ̀lọpọ̀ ní we can have a restructured Nigeria where the center controls a little bit but it will go like the regional government and ìbéèrè tí màá tún wá the ni pé àwọn wo ló to regional government is it not the same British Empire that created that regional government that some of you are now saying we should uh, accept and agree to but all I can say to us is whether it's a regional government whether it's a review of the constitution and then we have a new constitution we can never have unity among us. And the reason for that is we were never one nígbà tí Elédùmarè dá wa. Wọ́n dá Hausa náà bẹ́ẹ̀ ni wọ́n dá àwọn ẹ̀yà tó kù dáadáa. So why must we all now live under the same roof? Because of what? Because of why? I'll turn the camera now and I'll be speaking behind for us to just see the view these are views that we've shown you so many times. So it might not be new to some of you, but it is just to show you that should you ever think that development, opportunity, advantage would ever come to Nigeria, you are living in a full denial. Nigeria is not going to change the lives of millions of you. millions of you will continue to struggle. Mo ń ka report lọ́dọ̀ World Bank. World Bank is advising Nigeria that instead tí ẹ fi ń ṣe fuel subsidy ẹ má bínú uh, there is gonna be a lot of uh, banging and movement bí bọ́ọ̀sì yẹn bá ṣe ń rìn sí náà ni movement ṣe máa ma wáyé uh, lẹ́ẹ̀kan sí i mo kí gbogbo ọmọ káàárọ̀ òjìrè ọ̀pọ̀lọpọ̀ wàá máa béèrè pé kí ló dé tí kò ṣe sí opportunity fáwọn nínú Nàìjíríà it is because Nigeria that you thought is for you is not for anybody apart from the corrupt politicians and working with their cronies. And they have cronies all over the world. Even some of their cronies are also operating from outside Nigeria. And these are your uncles, your brothers, your fathers, you know, your friends. They will tell you that Nigeria will be uh, something. Shawari World Bank tí ó ń sọ pé subsidy lórí petrol. Hmm. Only if you know what is underneath this World Bank and IMF. What they've done for a very long time is to use us and continue to use us through all these caliphate to control our our what belongs to us màá dẹ̀ ṣàlàyé ẹ̀ díẹ̀díẹ̀ ẹ jẹ́ ká example Ogun State. Ogun State Resources is meant to serve the Yoruba people. In tó bá wù mí ni mo lè sọ mo lè sọ èdè Gẹ̀ẹ́sì mo dẹ̀ lè sọ èdè èdè wa ẹ̀yin tí ẹ máa ń sọ pé speak Yoruba alone we are not communicating only to Yoruba people bí ṣe máa sọ fún yín we have even our children all over the world kódà àwọn ọmọ yín gangan ní nàìjíríà ò gbọ́ yorùbá mọ́ sọ yé máa sọ fún wa what to speak and what not to speak tó bá wù wá sọ yorùbá in between that we will speak english so that we can carry as many people along kò ń ṣe pé ẹ àgbọ́ yorùbá bá tẹ̀ gbọ́gan tátàtàtà gbọ́n yẹn náà ààrẹ náà ni bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́ a pure yorùbá language program i'm sure pé ẹ ti mọ àwọn ibi tẹ́tí lè máa gbọ́ yorùbá nìkan tí wọ́n ní sọ̀yìnbó i have lived in this country for almost twenty something years tí bá dẹ̀ ṣì wá ń sọ yorùbá tó dáa tó yìí ẹ ó jẹ́ kẹ́ pé ọ̀gá níyà múdà ẹ torí pé àfi gbàgbé ilé náà ni a sì ní èdè yẹn lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti sọ èdè yẹn nù so eh, ẹ̀yin kọ́ lẹ máa sọ fún wa pé speak yorùbá don't speak english àwa la ń ṣètò eh, àwa dẹ̀ ni amọ̀báṣe fi gbètò kalẹ̀ tí bá ní journalist tí ó ń wò mí láti bbc tí mo wá bẹ̀rẹ̀ sí ń sọ yorùbá nìkan àbí tí mo ní journalist tó ń wò mí láti àwọn other platforms because i know they are watching ẹ̀yin ò mọ̀ and sometimes uh, they want to know what is also happening because they are following some of our platforms, even though they might not be doing enough. Some of their uh, workers, uh, because I'm kan ní ọ̀gá, I remember tí mo pàdé ọmọ BBC ní Finsbury Park some few months back. Only ní gbogbo tó ń lọ ní Nàìjíríà làwọn kúkú mọ̀ ó but nígbà tí àwọn tó jẹ́ kó sọ fún àwọn pé káwọn shoot video káwọn sọ̀rọ̀ lé lórí tọ́ọ̀bà fún àwọn ní opportunity kò sí nǹkan táwọn lè ṣe sí and which is exactly what is happening So when you think that BBC and all these do not know what is happening in Nigeria, they have a very good clue. Elowo um, EONS. Multigbe picture yẹn. Some of those gruesome pictures, we can't post them on all the social media platform, but I can post them on my website. Elowo Inti Aiswa Budalara. Ìyẹn ní àná mọ́jú èní. Over nine people were slaughtered. Wọ́n gé orí wọn, wọ́n wá gbé sẹ́yìn you don't know what is about to happen because ẹ ṣì ń rí ní yeah yeah yeah don't mind them uh, Bashiru wọn mọ̀ pé international audience ni mò ń bá sọ̀rọ̀ ẹ rò pé Yorùbá nìkan ni mò ń bá sọ̀rọ̀ no no no no i'm not kọjá Yorùbá nìkan ni mò ń bá sọ̀rọ̀ you know this platform like i told you is not a blogging platform it's not a big blog it is a media platform uh, no problem uh, kọ́ change the driver wa náà one ní bíbá uh, kò ságbèrò ní bus stop tó ń so once again jẹ́rìí pé wọ́n ti apologize fún wa pé ká má bínú pé wọ́n máa change driver eh, ara ntí freedom of uh, freedom dá nìyẹn because wọ́n mọ̀ pé ẹni tó ti sanwó fún tfa ó ṣà láti sọ ìdí tí bọ́ọ̀sì ṣe park ibi táwọn lọ́kọ́ nìyẹn so now like i always say um, world bank is advising nigerian government that um, instead of putting money into the subsidy in trillions of naira why not divert the money to support other sector, education sector, welfare, housing, disability support. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nigeria because a lot of people that still believe they are Nigerians, so I'm addressing Nigerians every time we are running our program. Not the Yoruba that has already accepted and know that there's nothing called Nigeria because it is a creation of this country that we are watching a view from right now. This is um, United Kingdom. This is a live transmission. I'm looking at the time now. It's 1.21 p.m. local time in London. Uh, this country is known as Great Britain, but it's divided into England, Wales, and Scotland. And we also have you know, Dublin and the rest of that. But also, uh, Scotland still want to exit from the union of what we know as Great Britain. A referendum will be pushed by the SNP uh, next year before the end of their uh, parliamentary term. But these are the same people that once me, a Yoruba man, from southwest of what we know as Nigeria, not to talk about self-determination, not to talk about the dissolution and the disintegration of Nigeria. But yet, the killings, the genocide, the massacre, the poverty, the unemployment, the less opportunity, the marginalization that is going on in Nigeria is underreported by the same countries across the globe that are friends to Nigeria, that want you <laughs> that want me to remain in Nigeria, but when I come here, they will tell me that I need to go and do English class. We are not fighting the Fulani in the bush. Neither are we fighting the Fulani that is controlling our port authority. We are fighting for our identity. We are fighting for who really we are before the fraudulent amalgamation. Some of you think that if a Yoruba man becomes the next president of Nigeria, that will stop the agenda of the fulanization of Nigeria. You don't even know the bigger plan, the bigger picture that they have in track for us. It doesn't matter if a Yoruba man becomes the president of Nigeria. The terrorists are not going to leave Nigeria alone because the agenda has always been there. It doesn't matter if a Igbo man become the president of Nigeria, which will never happen anyway, because the Igbo will not be given opportunity to become the president. But even tí àwọn Hausa it is still not going to change anything. It is the domination of the Fulani Caliphate. The Fulani Caliphate were never part of us. They were just about less 1%. But as we speak today, they are now controlled almost every sector that you can think of. And I can only pity Eiti Eshinkwerayini in Nigeria. You can continue to look at this beautiful view as you are watching it right now. This view should have been done in Nigeria for 60 years. But do you know what they were doing? They were sucking out the crude oil and other resources that you might not even think of. All the time we talk about crude oil. We don't talk about the gas. We don't talk about the gold. So many things are being exported out of Nigeria quietly for 60 years. And that is why almost every Nigerian is now traveling out of the country to go and look for a new opportunity for their family and their loved ones. And everybody will start taking one time, you know, to pick, you know, their family out. If you look at these, I'm going to turn the camera a little bit. I'm going to pull it up. Can you see this building? This building was never there some five years ago. It used to be what we call the council building for those that live here in the United Kingdom. I'm, I'm talking about Boss City Covet. But for those of you, you can see that building, that big building there. It has now been completed. Àwọn average mẹ̀kúnnù ló ń gbé níbẹ̀. Some of them, they are going to sell it. But the most important thing is um, the majority aspect. If a developer wants to do this building, the developer must guarantee that they will give council maybe about 10 or 20, I don't know what the arrangement they normally have. So you can see the building. For those of you that are watching, you can see how tall it is. Uh, so now you know, let me control the camera back up. So that building, as you see there, is for average people. When I say average, these are just ordinary citizen or refugee or anybody, doesn't matter how you get here. That doesn't concern me. If you like, you get here by boat. If you like, you get here by visa and you don't go back. You know, a problem to me. If Nigeria was good, none of us would have been leaving Nigeria to come and live here. But the most important thing is, Nigeria and Nigerians, you love Nigeria so much that you think that the politicians that have stolen big, huge and chunk of money that should have been diverted back into each of the 774 local government. In ten Tenwo, Nibibai is just one out of so many local government that we have in the United Kingdom. You can see, you know, you will see police, you will see ambulance, you will see fire brigade, uh, and we don't even have to compare United Kingdom to Nigeria, but I can assure you that we can because so I believe they were called for something. You can see they're coming out from their vehicle. and right there and there i think they're going into that shop maybe there's a criminal there ṣe rí bọ́ ṣe bọ́lẹ̀ ṣe rí wọn ṣe rí wọn bọ́ eh, because somebody has called the police for support so to continue uh, continue to look at uh, on the left hand side is a GP surgery which is for the doctor the question is you in your own local government ìwọ tó wà ní local government ẹ eh, ǹjẹ́ gbogbo ohun tí à ń sọ two years not be a war. Be lọ́wọ́ worry, and don't tell us that uh, Rome was not built in one day we know that Rome was not built in one day nobody disagree with you that Rome was built or is not built but the question is 23 years 23 years from 1999 till date of what we can call the democracy of Nigeria have you tasted the benefit of this democracy or do you want to become a victim before you taste it ẹ rí i pé bọ́ọ̀sì kan ló fi jáde àwọn ilé ìnísìn la máa ń pè nínú agboolé làwọn máa ń wọ̀ inú agboolé ló ti jáde because they want to make sure that everybody can get to wherever they want to go when we talk about gas gas lè ń rí tí wọ́n connect sí inú lẹ́mbẹ̀ yẹn àbí bí ó ní problem we have abundant of gas in almost every Yorùbá land but bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ aláwọn tí wọ́n ń jókòó sínú ilé tí wọ́n ní experience tó ti lọ sí yunifásitì ní nàìjíríà náà ni o but yet we can't provide job for them do you know millions of Nigerians are just waking up every day not that they are lazy but we don't have the system that could have provided that opportunity for 23 years 1999 was when we can say we came back to democracy even though we know it has never been a true democracy. But let's just, you know, give and take. Let's just leave it as Latin 1999. We came back. Uh, it could have been better. But do you know what they did? They turned it to... My people, now the video, now I new watch finish, so my people. And I see what you really happen for inside the video. Alright, my people, I would like to end the video for you. Make gonna let me know what you wanna for the comment section. And if you never subscribe, make gonna subscribe. So that I don't go miss any latest gist way I upload. on a bye till I come on away next time. Bye guys, that's my next video. Bye guys.